chaque personne. No go chaque personne. Wọ́n sọ kò fún mi, mo wí bẹ́ẹ̀. Wọ́n lè rí lẹ́ka, wọ́n dìtẹ̀. Wọ́n fẹ́ wọnú òkùnkùn. Iná ń ṣẹgbẹ́ òkùnkùn. Ẹbí wé na wé. So far say na food I dey find to jọ. Kò sẹ́ni tó lì. Kò sẹ́ni tó lì. So if you never know. and the greatest memories. On Fresh. Fresh. 107.9 FM. Fresh 107.9 FM. Lábẹ́ Olúmọ, ó kilẹ̀ fàlàfàlà. etí ọba ńlé etí ọba lóko ìròyìn ìkànnì fresh one zero seven point. náà abẹ́òkúta òun náà ló tún kànlẹ̀kùn kókókó tó ń pè ẹ́ káàárọ̀ ẹ mọ̀ kú ojúmọ́ ojúmọ́ tó máa ń la fi jẹpo ilẹ̀ tó máa ń la fi jẹyọ̀ lónìí ká mádùnmádùn bábó yín mọ̀ ní ẹ káàárọ̀ ẹ kú ọjọ́ tuntun. ọjọ́rú ni ire gbogbo ni kó rú gógó sí kó wá wa lọ́dọ̀ ìbámbá tá a tún bára wa láyé lénìí kí ọbẹ̀ èdùn. kó tún fi oore bàǹbà kó tún fi fi àlùbáríkà sí ìsẹ̀mí ayé. òwúrọ̀ tèní ti ṣe ogúnjọ́ nínú oṣù kẹrin ọdún 2022 àbá Èdùmàrè yóò máa jẹ́ kó gún régé fún gbogbo wa ni ẹ̀rín ìdùnnú ẹ̀rín ayọ̀ ni ó sì máa jẹ́ fún gbogbo mùtúmùwà àtúntìdé àtúntìgbé edé nìyẹn o ìròyìn etí ọba ńlé etí ọba lóko ẹ ti mọ ohun tẹ́ ń gbọ́ ohun ọmọ yín ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ re tó náà fẹ́ yín tó pọ̀ oyètayọ̀ ọ̀làdìmẹ́jì mc handsome agúnrégé elédè mo tún ṣe é ládùúrà yóò mọ̀ gúnrégé fún wa ni o láṣẹ ọba mi èdùmàrè lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi ibẹ̀ ní kẹ́yìn náà wà bàbá tó bàbá bàbá tó bàbá a tún ti jọ bára wa níjẹ̀bú túure nìyẹn káàkiri àgbáyé ìkànnì fresh rèé one zero seven point nine òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop nílùú abẹ́òkúta la gbé ti ń taari ẹ̀ sí etí gbọ́ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ó yá kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ kí làwọn àkòrí àgbérùgbé sọ eléyìí tó ń bẹ nínú ìwé ìròyìn àwọn eléyìí tó bá wa wádìí tòní ẹ jẹ́ ká lọ tààràtà sí ojúde eléyìí ti ṣe ìwé ìròyìn Nigerian Tribune ibi tí wọ́n ti kọ ìròyìn kan fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ wọ́n fi àkòrí ẹ̀ sí ni o wọ́n ní nǹkan yan ní Kaduna bó ti ṣe jẹ́ wípé bàálù ọmọ ṣe bẹ́ẹ̀ ọmọ yìí dande mọ̀ ni wọ́n ní kódà awakọ̀ bàálù gan ó mọ̀ bá ìṣẹ̀lẹ̀ náà rìn ní Kaduna wọ́n pé bákẹ́ náà ní Taraba àwọn àdúgbàmù eléyìí ti gba ẹ̀mí ẹni wọ́n ló dùn àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n kú bákẹ́ náà ni àwọn kan sì ṣe bẹ́ẹ̀ wọ́n fi ara pa wọ́n tẹ̀síwájú nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní àwọn agbésùnmọ̀mí gbẹ̀mí mẹ́ta nínú mẹ́ǹdínlọ́gbọ̀n àwọn èèyàn tí wọ́n jí kó ní agbègbè kan ní Kaduna ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn eléyìí tí ṣe Nigerian Tribune ibẹ̀ gangan ló wà lódìdí. orí àkòrí yẹn náà la ṣì wà ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune wọ́n pé amósùn òun náà mà ti ṣetán báyìí o láti múra ṣápá ọyẹ ẹjẹ kádìjọ gbà kínní ọ̀hún ká gbà síra wa àyíbáàmọ̀ ẹni tí mà á bọ́ sí lọ́wọ́ kí nìkan náà wọ́n pé ìdíje ta ni yóò gba tíkẹ́ẹ̀tì láti jugbo fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun náà mà ní àmúsùn ti pé ọjọ́ karùn-ún oṣù karùn-ún ìlòhùn náà kéde yanya o pé mi náà wà ńlẹ̀ ẹ̀jẹ̀ kájọ gbà sí i ngige wọ́n pò náà sì ti kéde pé tó àníṣe àjọ jigbu ẹ̀ ní ẹni tíkẹ́ẹ̀tì bá jámọ́ lọ òun náà ni yóò padà mú un ìyún bẹ ní ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ni ṣẹwárí ní ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune Ṣóyínká ló ṣe bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pé ah, ah, ohun tí ò dáa kò dáa kò sì ní orúkọ méjì kò dáa náà ẹni ń jẹ́ ni o lórí ìgbésẹ̀ ajáwé oríjì fún yín eléyìí tí wọ́n jáwé oríjì fún dàríyè àti ìyámẹ̀ ṣóyínká ní ìgbésẹ̀ yẹn ò tọ́ ó ní pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀rù kankan ò ní máa ba àwọn gómìnà wípé báwọn bá tiẹ̀ kú ò lórípò gan báwọn bá ṣe kọ̀tọ́ àwọn ò tún padà tún yan yọ ni ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ló wà etí kan ò yẹ rí bàtà kan ò yẹ ẹsẹ̀ ìlẹ̀kẹ̀ ìbàdí tá a fi oró ṣẹwẹṣẹwẹ ò mọ́lẹ́yọ kan lè jẹ́ pé èmi nìkan kí mo wá o. etí ọba ńlé etí ọba lóko ìròyìn tẹ síwájú ìkànnì fresh Lawa, ìlú abẹ́òkúta ti ṣe olúlo ìpínlẹ̀ Ògùn ibẹ̀ láti ń gbóhùn sáfẹ́fẹ́ tẹ́tí lórí ọ̀fẹ́ láti gbọ́ wà ní ketekete káàkiri àgbáyé tèmi ti wéròyìn the punch òun lájọ wọlé kalẹ̀ láàárọ̀ yìí o waheed akitayo ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìròyìn àkọ́kọ́ pẹ̀lú àkòrí eléyìí tí mo tajú kán rí ó ní wọ́n fi sọ̀dọ́ gàdàgbà gàdàgbà sójúde wéròyìn the punch eléyìí tó jáde fún ti àárọ̀ yìí wọ́n ní iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà òun náà lọ́mọ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ so wọ́n ní kò yí ọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn kan lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n kéde pé àwọn fẹ́ jegbo nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà lọ́dún 2023 àmọ́ tí wọ́n kọ̀ láti kọ ìwé fipò wọn sílẹ̀ wọ́n ní fún bí àpẹẹrẹ Rotimi Amechi Ngige wọ́n ní wọ́n mọ̀ ti kéde ìpinnu wọn láti díje dupò àrí orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ wọ́n kọ̀ láti fi ọ́fíìsì ilẹ̀ gẹ́gẹ́ bíi mínísítà ṣẹ̀wárí ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní oyètọ́lá òun ganduje ní ìpínlẹ̀ kano wọn láwọn ti bọ́ọ̀lù pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ jìgbò nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 nínú àwọn èèyàn eléyìí tí wọ́n yàn sípò kí wọ́n tètè kọ ìwé láti fipò wọn sílẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀rọ̀ jáde látẹnu marafa o ó ní ẹgbẹ́ òṣèlú apc ó ní ẹ̀kẹ́kọ̀ọ́ nínú àṣìṣe àtẹ̀yìnwá ẹ má tún lọ rèé ṣerú àṣìṣe tẹ́ ẹ ṣe ní ìpínlẹ̀ Zamfara lọ́dún 2019 gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìwé ìròyìn The Punch tó jáde fún taarọ̀ ìlú jábọ̀rù yẹn àkòrí mọ mẹ́nuba gàdàgbà gàdàgbà ó ní wọ́n sì fi sọ̀dọ̀ sójúde ìwé ìròyìn The Punch ètò jáde fún taarọ̀ yìí. lójú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni ìròyìn eléwà o wọ́n ní ààrẹ ti sọ̀rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ pé kí làárẹ̀ wí ààrẹ ní ẹ kú ò níbẹ̀ o ẹ kú ò ń di ìdò ohunkóhun eléyìí tó lè mú kí orílẹ̀-èdè nàìjíríà kó di eléyìí tí ìṣẹ̀lẹ̀ tí ò tẹ́ni lọ́rùn yóò ti ṣẹlẹ̀ tí ìṣọ̀kan kò fi ní sí mọ́ ẹ wá jẹ́ ká lọ sí ojú ìwé kọkànlélọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune níbi tí iléeṣẹ́ ààrẹ ti ń gbé ọ̀rọ̀ jáde sòǹdẹ̀ fún ẹnì tí í ṣe òjíṣẹ́ ọlọ́run ní Matthew Kuka wọ́n ní Kuka yọmọdà pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tó ń sọ yìí sí ààrẹ yọ̀ọ̀dà kí wọn náà kúkú fi aláǹjíṣẹ́ ọlọ́run lẹ̀ kó wá darapọ̀ mọ́ òṣèlú ojú ìwé kọkànlélọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ nìròyìn yẹn wà. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kúkà gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jẹ́. jáde fún tòní ló ká ń kó ròyìn yẹn kódà èmi náà gan ní ìròyìn ọ̀hún olójúwé kẹjọ nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde fún ti àárọ̀ yìí níbi tí ọ̀rọ̀ gbé jáde lẹ́nu kúkà oníṣẹ́ rí i gbogbo àwọn tí ń gbẹnu sọ fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà iyún muhammadu buhari púpọ̀ nínú wọn wọn ò kátó bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ìlànà kíkọ nǹkan sílẹ̀ wọn kì í ṣe ìlànà eléyìí tó mọyán lórí tó ẹ̀wájá fìyún lẹ̀ àwògedengbe bí mo ṣe tajú kán ríyùn lójúwé kẹjọ nínú ìwé ìròyìn the punch tààràtà mo gbéra ó di ojúwé kẹsànán ìròyìn yẹn gbéra sọ́nbẹ̀ ó sì sàn títí di ojúwé kejìdínlọ́gbọ̀n nínú ìwé the punch tó jáde fún taarọ ìbákan náà o ọ̀rọ̀ mọ̀ jáde látẹnu èèkàn nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tó sì jẹ́ pé tààràtà ọ̀dọ̀ tinubu ló ti ọ̀rọ̀ sí òun ọ̀sìnbàjò ó ní ẹ̀já mi lórí èròǹgbà yín láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 bó ṣe wà lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde fún tàárọ̀ yìí bàbá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lódìdí ẹ wá tún já gbàbẹ̀ nílànà pápápá kó tó di pé àkọjá lọ sójú ọjà lójú ìwé kejìdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn the punch èyí tó tún jáde fún tàárọ̀ ìbákan náà níbẹ̀ ni ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari babalá ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn keke fáwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà àtàwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ aláàbò lórílẹ̀‐èdè yìí ààrẹ pé òun ò ní fààyè gba kẹ́nikẹ́ni kọ́dàbárù ìjọba mọ́ òun lọ́wọ́ o àbí pagidínà ìlànà eléyìí tó ní í ṣe pẹ̀lú àkóso orílẹ̀ wa nàìjíríà ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kejìdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tààrọ yìí. ẹ jẹ́ ká wálé sí ìpínlẹ̀ Ògùn tá a wà yìí wọ́n pẹ́ ní báyìí ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní ìpínlẹ̀ Ògùn APC wọ́n ti jẹ́ ló ń tẹ̀ wípé kí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún kó ṣe ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni wọ́n tún ti jà ń kótó pé kí Fákáyọ̀dé ọmọ ìjẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú náà à ń bọ̀ ń bẹ̀ lódìdí. bí ó ṣe ẹjẹ́ akọjá lọ sójú ọjà pàápàá ọmọ alájẹ ni wákàgbégbà àjẹkárí ọgbà tá a bá lọ tá a bá padà dé ojú ọgbàgàdé ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko níkànnì fresh one zero oh seven dot nine lórí òkè téńté lápá abínibí akalẹ̀ sí ibẹ̀ òun láti kà á sọ́wọ́ iwájú ẹja dojú ọjà etí ọba ńlẹ̀. etí ọba lóko. testimony prayer mountain kò tó gbó abẹ́ òkúta on the nine on the sixteen on the twenty three àti Saturday on the thirty nínú oṣù kẹrin ọdún yìí ìpàdé àdúrà tá a pa kórí ẹ ní time of freedom àkókò òmìnira ó máa wáyé ní sweet sensation o bí grand about òkè ilé wa bẹ́ẹ̀ òkúta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí aago mọ́kànlá àárọ̀ ní sátidé márààrún five prophetic saturdays in april àkókò òmìnira kúrò nínú gbogbo àjàgà ayé tó bá di friday april fifteen ọjọ́ yẹn ló bọ́ sọ́jọ́ ìbí ìrìnsẹ̀ ọlọ́run aláyé prọfẹ̀tà kàdí adéọlá bàbá testimony. ó máa lárinrin gálága jù. máa bọ̀ pẹ̀lú ìgòròrò kan tó máa fi gbàdúrà. ọlọ́run orí òkè testimony prayer mountain kò tó gbọ́ abẹ́òkúta. ó máa jẹ́rìí ara ẹ̀. sensation o. ó bí grand amount ìròyìn ayọ̀ rèé fún gbogbo àwọn obìnrin pátá the women college of ministry tún ti padà dé báyìí ẹ pàdé olúfúnkẹ́ adétúbẹ̀rù atọ́kùn ètò she matters fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko bí yóò ṣe máa mú àrin ìrìn àjò ẹ̀kọ́ àtayé ẹni ṣe bíi ẹ̀kọ́ bí a ti ṣe ilé ayé bí a ti ṣàwárí ara ẹni ọ̀nà àgbà àyànjú àwọ̀ nínú ilé àti bí a ti lè tọ́ àwọn ọmọ wa tí wọ́n ò fi pèrègìdè láàrin àwọn akẹgbẹ́ wọn yòókù bẹ́ẹ̀ sì ni ètò tún wà fún àwọn tó ń wojú olúwa fún èso inú àti àpèjẹ fún àwọn lọ́kọ láyà ilé ẹ̀kọ́ yìí ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún tá a wà yìí ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láti aago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ gbáko tara ṣàṣà darapọ̀ láti fi ìmọ̀ kún ìmọ̀ kó o lè rìn kó o sì yan fanda nínú ìrìn àjò alárédè rẹ ẹ̀kọ́ yìí wà fún gbogbo àwọn obìnrin láti ọmọ ọdún mẹ́tàdínlógún lọ sókè tí ó ti ládé orí tàbí tó ti lọ́kọ tó fi mọ́ àwọn àdọ́mọtọ́ àtàwọn tán ti kọ́kọ́ fún ìkorúkọsílẹ̀ fi àtẹ̀jíṣẹ́ zero eight zero two three two four two three eight nine àǹfààní ìkẹ́kọ̀ọ́ sì wà lórí ẹ̀rọ ayélujára tètè ìforúkọsílẹ̀ The Women College of Ministry pàtàkì ní fún gbogbo obìnrin. obìnrin ẹ̀yin tèmi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi e àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè Glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi e sí one zero nine mo lè kàn sórí gloworld.com slash NIN pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka Glo World tó súnmọ́ mi jù tó bá dẹ̀ ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí ì bá ní NIN kọ́ kò burú glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ̀ nítorí o lè yan fandawọ èyíkéyìí glo world tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. glo gbogbo ẹni tó fẹ́ soríire torí ire ń súnmọ́ tóun náà ń gba oríire mọ́ra ó yẹ tẹ̀lé mi ká lọ ìta òṣìnà ń pebi tá a dé yìí ah, ah. ṣé ò débìrì ni òkè àtàlà ń pebi àdúgbò kan tó gbajúmọ̀ lábẹ́ òkúta ó tún ti yá o IAS appreciation promo àní ká ṣá dúpẹ́ IAS appreciation promo gbogbo ẹni tó ń béèrè fún ẹ̀dínwó lórí first class city ilẹ̀ IAS unique homes tó kalẹ̀ sí ìkẹrẹ̀kú dán first class city ìrìnsẹ́jú mẹ́jọ péré ní sí òkè àtà first first class seating wìtìwìtì ló ń tà nígbà tá a tà ní two hundred and fifty thousand naira ias appreciation promo odidi ọ̀sẹ̀ kan gbáko ọjọ́ méje péré la fi máa ta first class seating ní hundred thousand naira péré dípò two hundred and fifty thousand naira tá n ta tẹ́lẹ̀ ẹ má sọ pé ẹ gbọ́ o torí àǹfààní ẹ̀dínwó yìí ò ní sún síwájú ju ọjọ́ méje lọ two hundred and fifty thousand la ń ta first class seating tẹ́lẹ̀ àmọ́ wàá rà ní hundred thousand naira báyìí pé zero eight zero nine two nine four four eight four eight april twenty five láǹfààní yìí máa dópin. ńlé etí ọba lóko ìròyìn ló ń jẹ́ bẹ́ẹ̀ àti dé lódìdí nìyẹn a sì pé bàbá ti dé látọjú ọjà ká bẹ̀rẹ̀ sí ni mo jálẹ̀ lódìdí lódìdí ní túṣu ròyìn désàlẹ̀ ìkòkò apá àbò ní ká gbà ká fi wọlé kó jáde ọ̀dà pápápá ẹja gbapá bí káfí kó jáde láàárọ̀ lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko nínú ìwé ìròyìn the punch òun láti ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ ó tààràtà agbo òṣèlú ibẹ̀ náà la yà sí wọ́n ní iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ọ́fíìsì ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ohun wọn náà lọ́mọ̀ṣọ̀tọ̀ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ àwọn mínísítà eléyìí tí wọ́n ti kéde pé àwọn fẹ́ kópa nínú ètò ìdìbò gbogbogbò tí ń kànlẹ̀ kò gbọ̀ngbọ̀ngbọ̀n lórílẹ̀‐èdè wa nàìjíríà mọ́ tí wọ́n kọ̀ láti kọ ìwé fipò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ọ́fíìsì ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè yìí òun náà ni ọ̀rọ̀ wọn ṣọ̀tọ̀tọ̀ o lórí bí àwọn mínísítà kan àti àwọn tí wọ́n jẹ́ aṣojú fún ìjọba nílẹ̀ òkèrè tó fi mọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ti ṣe kọ̀ láti kọ ìwé fipò wọn sílẹ̀ síwájú ètò ìdìbò ààrẹ àti ti àwọn gómìnà eléyìí tí yóò mọ̀ wáyé yíká orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 pàápàá ti ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú all progressives congress apc nílẹ̀ nàìjíríà eléyìí tí wọ́n pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún tá a wà ní yóò gbéra sọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe mínísítà tó wà fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyún sẹ́nẹ́tọ̀ Chris Ngige wọ́n ní ní ọjọ́ ìṣẹ́gun Tuesday lòun náà mọ̀ kéde rẹ̀ yányányányá fún gbogbo ayé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ pé òun náà nífẹ̀ẹ́ o láti díje dupò àrí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní sẹ́nitọ̀ Chris Ngige lọ́mọ̀ jẹ́ pé ó ṣe bí akẹgbẹ́ rẹ̀ ẹni tí í ṣe mínísítà tó wà fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amechi tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ ilé ìtòrè kọjá lọ ńlò ń ti kọ́kọ́ kéde èròǹgbà tiẹ̀ láti díje dupò àrí orílẹ̀-èdè nàìjíríà wọ́n nígbà tẹ́nìkan mọ̀ sọ̀rọ̀ lẹ́ni tí ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ àrí orílẹ̀ wa nàìjíríà àmọ́ tó yọ́kẹ́lẹ́ báwọn oníròyìn sọ̀rọ̀ tó pé kí wọ́n fi orúkọ bo òun láṣìírí o torí pé iṣẹ́ eléyìí tóun fẹ́ jẹ́ yìí kì í ṣe iṣẹ́ tí wọ́n gbérò òun wọ́n lẹ́ni ọ̀hún náà ní í ṣe àlàyé fáwọn oníròyìn pé ẹ wò ó ẹ mọ̀jà atara wa jẹ ọ́fíìsì ẹni tí í ṣe akọ̀wé fún ìjọba àpapọ̀ ìyún boss Mustapha wọ́n ní ibẹ̀ náà ló yẹ kí ìwé kó ti jáde o eléyìí tí yóò fi gbèdéke lélẹ̀ fún gbogbo àwọn tí wọ́n yàn sípò nínú ìṣàkóso ààrẹ Muhammadu Buhari wípé gbèdéke yìí òun náà ni wọ́n sì ṣiṣẹ́ tọ̀ láti lè kọ ìwé fipò wọn sílẹ̀ wọ́n lẹ́ni ọ̀hún ti ń sọ̀rọ̀ wọ́n lọ tẹ̀síwájú láti fòtélè nínú eléyìí tó ti ṣe àdáyẹnrí rẹ̀ wípé ẹ̀yin náà wò ó àwọn tí wọ́n jẹ́ akọ̀wé fún ìjọba láwọn ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ogójì yíká orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní àwọn gangan àwọn náà ní ìwé jáde láti ọ́fíìsì wọn eléyìí tó fi gbèdéke lélẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n yàn sípò láwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan yíká orílẹ̀-èdè nàìjíríà wípé láàrin gbèdéke àsìkò báyìí gbogbo wọn náà ni wọ́n gbọ́dọ̀ kọ ìwé fipò wọn sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí kan náà wọ́n ní marafa ló ń wá sọ̀rọ̀ o ó ní ẹ wò ó níṣe ló yẹ kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kí wọ́n kẹ́kọ̀ọ́ látara àṣìṣe eléyìí tó ti wáyé tẹ́lẹ̀ o nínú eléyìí tó sì jẹ́ pé àṣìṣe ọ̀hún wọn ní náà ló mú kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n kùnà ní ìpínlẹ̀ sanfara níbi tó ti jẹ́ pé lọ́dún 2019 wọn ní bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé púpọ̀ lára gbogbo àwọn èèyàn tí wọ́n dìbò wọlé ń bẹ̀ ní ilé ẹjọ́ mọ̀ wọ́gilé tí wọ́n sì kéde wípé kí àwọn èèyàn míì kí wọ́n lọ rèé tẹ́wọ́ gba ipò lọ́wọ́ wọn wọn ní ngige àti nnamani tiwọn wọ́n ní àwọn méjèèjì náà ni wọ́n mọ̀jẹ́ lára àwọn mínísítà eléyìí ti ń bẹ nínú ìṣàkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó sì jẹ́ pé wọ́n kéde èròǹgbà wọn láti díje dupò àrí orílẹ̀-èdè nàìjíríà àmọ́ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní kò sí ọ̀kankan nínú wọn tó ti kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ ṣẹ̀wárí ní ìpínlẹ̀ ti kano wọ́n ní ẹni tí í ṣe gómìnà ń bẹ abdullahi ganduje lápá abẹ wọ́n ní òun ti fi gbèdéke lélẹ̀ o fún àwọn tí wọ́n jẹ́ kọmíṣánná méje ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n pe àwọn fẹ́ jigbò nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 wọ́n ní gbèdéke eléyìí tí wọ́n fi lélẹ̀ òun náà ló sì jẹ́ pé àwọn èèyàn tọ́rọ̀ kàn wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ tán láti kọ ìwé fipò wọn sílẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́mọ sórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí gómìnà Adégbóyèga Oyètọ́lá tó náà ti pàṣẹ fún gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n yàn sípò nínú ìṣàkóso tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún o wọ́n ní gbogbo àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ láti kópa nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2023 wọ́n ní kí wọ́n tètè kọ ìwé láti fi ipò wọn sílẹ̀ o síwájú ètò ìdìbò abẹ́nú eléyìí tí yóò mọ̀ wáyé ní ìpínlẹ̀ náà wọ́n ní ẹni tí ṣe akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Olúwọlé Oyèbánjí wọ́n ní àwọn náà ni wọ́n bu ọwọ́ lu àtẹ̀jáde kan lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tó sì jẹ́ pé nínú àtẹ̀jáde náà ló ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wankeke pé gómìnà ti pàṣẹ o pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń dàfò tòló láti díje dupò kan tàbí kejì nínú ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ náà wọ́n ní lẹ́yọ̀ sọ́ka kí wọ́n kọ̀wé láti fipò wọn sílẹ̀ àwọn ìròyìn yẹn pọ̀ ó fẹ̀ kẹ̀kẹ́ sójú ìwé kejì nínú ìwé ìròyìn The Punch bẹ́ẹ̀ bá fẹ́ gba balance yẹn ẹ̀tọ́ tààràtà sójú ìwé kejì nínú ìwé ìròyìn the punch ọ̀hún. jẹ́ kí n kí ọ lẹ́yìn lágbo òṣèlú náà ìròyìn bá dé o lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune níbi tí wọ́n ti ń pe àmọ́sùn náà ti sún sí ara wọn eléyìí tó fẹ́ jigbo fún àtìgbà tíkẹ́ẹ̀tì ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú alábùradà lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ tá a mọ̀ sí All Progressives Congress lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde wọ́n ní tòun ti bó ti ṣe ń lọ lọ́tún lọ lọ́sì bí ìròyìn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pé gómìnà ti ìpínlẹ̀ ogun tẹ́lẹ̀ sẹ́nitọ̀ ìbíkúnlẹ̀ amósùn yóò ṣe bẹ́ẹ̀ yóò mà fi ohun léde o wọ́n ní gbogbo pinpinpin ọ̀hún ni ó pin o ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn nigerian tribune bóyá ìfilẹ̀ òde wọ́n ní ọjọ́ náà gangan òun amósùn ó kéde yanya o láti fi jẹ́ kó gbogbo àwọn èèyàn wípé bó ti ṣe máa lọ rèé wọ́n ní ìlú àbújá tí ṣolú lórílẹ̀ wa nàìjíríà ibẹ̀ gangan ni wọ́n ti forí okòó sọ̀ọ́dún láti mú ọjọ́ eléyìí ti àmúsùn tí ó kéde síta gẹ́gẹ́ bí ìwé ìròyìn nigerian tribune bó ti ṣe wí wọ́n ní ẹnì tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ògùn ọ̀hún tó sì tún jẹ́ wípé ó tún jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́ni tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ asòfin àgbà iná ló fẹ́ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ti fohùn léde o pé àwọn náà fẹ́ di ẹnì tí yóò jígbó láti gba tíkẹ́ẹ̀tì lẹ́gbẹ́ òṣèlú APC bóyá àjẹbọ́ sí wọn lọ́wọ́ wọn ni ká mọ́ gbàgbé wípé ara àwọn tí wọ́n jọ ṣe ìpìlẹ̀ láti tò ẹgbẹ́ òṣèlú APC papọ̀ náà ní í ṣe ìyẹn ní ìmúrasílẹ̀ ìbò ọdún 2015 tí í ṣe ìbò gbogbogbò wọn á fi léde o wípé ní báyìí ó ti hàn yáyà wípé igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò tóun ti ìbíkúnlé amósùn òun náà ni wọ́n jẹ́ èèyàn méjì tó ti ìpínlẹ̀ Ògùn wá lára àwọn tó fẹ́ jigbo láti gba tíkẹ́ẹ̀tì ọ̀hún wọ́n ní bákan náà òun la rí ẹnì tó jẹ́ ìkànkùgbò lẹ́gbẹ́ òṣèlú APC sẹ́nitọ̀ Bọ́lá Tinubu bákan náà la rí mísítà fún ọ̀rọ̀ ti òṣìṣẹ́ tóun ìgbanisíṣẹ́ ọ̀mọ̀wé Chris Ngige tó sì jẹ́ pé ẹni tó sì gbà kan jẹ́ ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà òun náà ó wà ń bẹ ìyẹn sẹ́nitọ̀ Ken Nnamani wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ Kogi lọ́wọ́lọ́wọ́ báyìí Yàyà Bello ó wà lára wọn tòun ti mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amechi tó fi mọ́ gómìnà Dave Umahi ti ìpínlẹ̀ Ebonyi wọ́n ní bàbá ní àwọn gbogbo wọn lọ sọ́tún wò wọ́n sósì a rí i pé gómìnà ti ìpínlẹ̀ Kogi nìkan òun náà ni ò wá láti apá ibi tí àwọn yòókù tí wọ́n gbé ti wá tó sì jẹ́ pé gbogbo àwọn tó kù ni wọ́n wá láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn báwọn àwògedengbe o wọ́n ní ní báyìí o ọ̀rọ̀ ti jáde látẹnu mínísítà fọ́rọ̀ òṣìṣẹ́ tó ń ìgbanisíṣẹ́ ńlẹ̀ yìí sẹ́nẹ́tọ̀ Chris Ngige lánàá tí í ṣe ọjọ́ ṣẹ́gun tuesday iná ló sì fi ohùn léde tó kéde yanyanyanya wípé òun náà ti darapọ̀ o máwọn tó ń jigbó fún àti gba tíkẹ́ẹ̀tì díje dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nínú ìbò gbogbogbò tọdún 2023 tá à ń wò lọ́ọ̀kan yìí nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní bó ti ṣe wí ọ̀rọ̀ ọ̀hún síta òun náà ló fi yé àwọn oníròyìn pé ẹ̀yin náà máa wò ó ọ̀rọ̀ tí mò ń fi òde yìí ìyẹn ní ìjọba àbílẹ̀ gúúsù ndémilé ní ìpínlẹ̀ anambra tó gbé ti kéde tèrò pọ̀ bíbà lágbègbè ọ̀hún tí wọ́n pè ní st mary catholic church alọ ibẹ̀ gangan wọ́n ní ó ti gbé kéde wọ́n ló fi ìdí tì í lẹ́yìn pé ẹ máa wo pẹ̀lú ogójì ọdún ìrírí ní ìsìnrú ìlú àti iṣẹ́ ọba òun lòun kájú ẹ̀ tí ó sì jẹ́ pé awọ òun ọ̀kájú ìlú ó lóun ti jẹ gọ́ gómìnà rí àní àní òsìsì òun fúnra òun òun. náà tún ti jẹ́ sẹ́nítọ̀ rí ìyẹn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà bẹ́ẹ̀ wọ́n ní olóyè ayọ̀ adébánjọ wọ́n ní bàbá yìí náà ni wọ́n bọ́ síta gbangbo nínú ilé yìí tí wọ́n ti ń sọ fún àwọn èèyàn tí wọ́n ń dàfún tòló láti goróyè sípò àrí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023 láti ilẹ̀ káàró òjìrè eléyìí ti ṣe apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní lára àwọn tọ́rọ̀ kàn òun láti rí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹn. yẹmi ọ̀ṣínbàjò àti gómìnà tẹ́lẹ̀ rí lẹ́kọ̀ọ́ bọ́lá ahmed tinubu wọ́n ní àwọn méjèèjì yá àtàwọn yòókù òun náà ni bàbá olóyè ayọ̀ adébánjọ náà ni wọ́n máa gbà nímọ̀ràn wípé kí wọ́n lọ rèé já mi níbi èròǹgbà wọn o láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bàbá ṣe àlàyé pé bàbá pín nílànà pín rè láre tí nǹkan ò gbọ́dọ̀ jù kàn bíi tilé ọlọ́fà mọ́jọ́ wọ́n ní bàbá pé apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà àwọn náà lọ́kàn o láti fa àrí orílẹ̀-èdè nàìjíríà kalẹ̀ lẹ́yìn tí ẹni tí ń bẹ lóróyè lásìkò yìí ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n bá ti ń fulẹ̀ ìṣàkóso wọn lọ́dún 2023 wọ́n ní bàbá àgbàlagbà yìí láti ilẹ̀ káàró òjìrè àwọn náà ni wọ́n sọ̀rọ̀ yìí o lásìkò tí àwọn oníròyìn tí wọ́n fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú bàbá lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun tuesday wọ́n ní bàbá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní bàbá pé bàbá tẹ̀lé ìdájọ́ òdodo tó sì jẹ́ pé àìwíbẹ̀ ká kú o wọ́n pé apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà nílẹ̀ káàró òjìrè àwa náà la fa àrí orílẹ̀-èdè nàìjíríà kalẹ̀ tó sì jẹ́ wípé láàrin ọdún 1999 sí ọdún 2007 òun náà ni ọmọ yorùbá ìyún olóyè olóṣègùn ọbásanjọ́ ni wọ́n fi wákọ̀ ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀sì tó rèé igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí ìyún ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ló náà mọ̀ ti wà lóróyè láti ọdún 2015 tí yóò wá ṣe déédé ọdún mẹ́jọ gbáko tó bá di inú oṣù karùn-ún lọ́dún 2023 wọ́n ní bàbá àgbàlagbà ọ̀hún ẹni ọdún mẹ́rin ó lé ní àádọ́rùn-ún wọ́n ní bàbá ṣàlàyé wípé lásìkò yìí níṣe ló kí wọ́n fààyè lẹ̀ o fún àwọn èèyàn láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà pé káwọn náà tiẹ̀ tọ́ wò kí wọ́n bọ́ sí ipò ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó bá di ọdún 2023 ìyún bẹ́ẹ̀ àwo gédéńgbé kásáré fi ẹsẹ̀ kan dé ìpínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní kọmíṣánná mẹ́ta látinú ẹgbẹ́ òṣèlú míì eléyìí tí wọ́n darapọ̀ láti ran gómìnà tí ń bẹ lóróyè lọ́wọ́ lásìkò eléyìí tí ń jigbó fún ipò gómìnà lọ́dún 2019 wọ́n ní nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n ti darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn kọmíṣánná mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ń bẹ nínú ìṣàkóso ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ láti inú ẹgbẹ́ òṣèlú míì wọ́n ní àwọn náà ni wọ́n ti darapọ̀ o pẹ̀lú ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé nínú ẹgbẹ́ òṣèlú tiẹ̀ ìyún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú àwọn náà ni wọ́n mọ̀ darapọ̀ pẹ̀lú ara wọn láti kún gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ eléyìí tí wọ́n ṣiṣẹ́ tó àṣeyọrí rẹ̀ nínú ètò ìdìbò ọdún 2019 wọ́n ní àwọn mẹ́ta ọ̀hún náà ló sì jẹ́ pé wọ́n yàn sípò láti ìgbà eléyìí tí gómìnà ọ̀hún tó ti wà lóróyè gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní yàtọ̀ sí àwọn kọmíṣánná mẹ́ta yìí wọ́n ní àtúrí àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì àti àwọn míì tí wọ́n jẹ́ olórí olùrànlọ́wọ́ sí gómìnà wọ́n ní bẹ́ẹ̀ òun náà ni àwọn kan làwọn náà tún gba ipò láwọn ìjọba ìbílẹ̀ tí gbogbo wọn tí wọ́n wá jẹ́ mẹ́ta ó lé ní àádọ́rùn-ún níye o wọ́n ní gbogbo wọn náà ni wọ́n ta kọ́sọ́bọ́sí àbí àbúradà ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. kara ó máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi pabambari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe èèwọ̀. ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹnwá àdúrà mígbà pharmacy two tubos pharmacy abiola way leota farm pharmacy sàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. Get ready for positive mental shift when you tune into Line Crossers program with Pastor Tola Odutola, Senior Pastor, Jesus Hells Baltimore, as we study and learn of God's Word together, becoming transformed by the light of His Word. Join us every Monday 4:45 p.m., Wednesday 9 a.m., and Friday 7:30 p.m. on Fresh FM. You can also join our YouTube live streams every Saturday 7:30 p.m. at Line Crossers, or follow us on Facebook at Line Crossers, Instagram at Line Crossers TV, and Twitter at Pastor Tola at Line Crossers. Moving your life forward. gbogbo ẹni tó fẹ́ soríire toríire ń súnmọ́ tóun náà ń gba oríire mọ́ra ó yẹ tẹ̀lé mi ká lọ ìta òṣìnà ń pebi tá a dé yìí àá ṣé ò débìrì ni òkè àtàlọ́ ń pebi àdúgbò kan tó gbajúmọ̀ lábẹ́ òkúta ó tó ti yá o IAS appreciation promo àní ká ṣá dúpẹ́ IAS appreciation promo gbogbo ẹni tó ń béèrè fún ẹ̀dínwó lórí first class city ilẹ̀ IAS unique homes tó kalẹ̀ sí ìkẹrẹ̀kú dán first class city ìrìnsẹ́jú mẹ́jọ péré sí òkè àtà first first class city wìtìwìtì ló ń tà nígbà tá two hundred and fifty thousand naira ias appreciation promo odidi ọ̀sẹ̀ kan gbáko ọjọ́ méje péré la fi máa ta first class city ní hundred thousand naira péré dípò two hundred and fifty thousand naira tá n ta tẹ́lẹ̀ ẹ má sọ pé ẹ gbọ́ o torí àǹfààní ẹ̀dínwó yìí ò ní sún síwájú ju ọjọ́ méje lọ two hundred and fifty thousand la ń ta first class city tẹ́lẹ̀ àmọ́ wàá rà ní hundred thousand naira báyìí pé zero eight zero nine two nine four four eight four eight april e twenty five lànfààní yìí máa dópin. testimony prayer mountain kò tó tó abẹ́ òkúta ó tún ti yá ní sweet sensation òkè roundabout òkèlèwọ̀ abẹ́ òkúta. bẹ́ẹ̀ni o sátidé ọ̀nì two on the nine on sixteen on twenty three àti sátidé ọ̀nì thirty nínú oṣù kẹrin ọdún yìí ìpàdé àdúrà tá a pa kórí ní time of freedom àkókò òmìnira ó wáyé ní sweet sensation o. ní sátidé márààrún five prophetic saturdays in april àkókò òmìnira kúrò nínú gbogbo àjàgà ayé tó bá di friday april fifteen ọjọ́ yẹn ló bọ́ sọ́jọ́ ìbí ìrìnsẹ̀ ọlọ́run aláyẹ prophet ẹ káàbọ̀ padà látojú ọjà Fresh FM náà ń pè bí one zero oh seven point nine lójú òpó ẹ̀ gangan ẹ̀jẹ̀ máa gbára kàsídà sí ọwọ́ iwájú etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn rèé eléyìí tó jẹ́ àkójọ èyí tá a ṣe bẹ́ẹ̀ tá a mú wá fún yín wọ́n pé àwọn tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti jàn kó tó jàn lóǹtẹ̀ wípé bí gómìnà ìpínlẹ̀ Ògùn kọ́mọ̀ ti ṣe sáà kejì lórí pòmọ́nì wọ́n ní bí ọ̀rọ̀ bó ti ṣe ń jáde nìyẹn o lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC eléyìí ti ṣe ti agbègbè Òkè Ògùn ìyẹn léyìí ti ṣe ti ìjọba ìbílẹ̀ ti àríwá Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n gbóhùn sókè láti bẹ̀rẹ̀ sí polongo wípé ẹ jẹ́ kí ọmọọba Dàpọ̀ Abíọ́dún tún ṣe gómìnà lẹ́ẹ̀kan sí i lẹ́yìn tí àwọn tí wọ́n jẹ́ alága ní wọ́ọ̀dù mẹ́rẹ̀ẹ̀rin tí emọ́ gbogbo kánsẹ́lọ̀ tó wà ń bẹ̀ àtàwọn tí wọ́n yàn sípò òṣèlú tó wọn àgbààgbà lẹ́yìn. ẹgbẹ́ tí wọ́n parí ìpàdé kan ibẹ̀ ni wọ́n ti forí okò sọ̀ọ́dúnrún lánàá ti ṣọjọ́ ìṣẹ́gun tuesday tí wọ́n ti sọ̀rọ̀ jáde níbi ìpàdé ọ̀hún tó wáyé nílùú abẹ́òkúta o ipe àní-àní ò sí gẹ́gẹ́ bí àwọn ti ṣe rí yìí ọ̀rọ̀ ń jáde látẹnu ìfọ́kànde akínbọ̀dé náà ló sì fi ọ̀rọ̀ ọ̀hún síta ó ní àní-àní ò sí gbogbo àwọn pátá iná ni àwọn ní ìrètí nínú ìṣesáà kan sí ti gómìnà dàpọ̀ abiodun torí wípé kíni torí wípé bó ti ṣe ń ṣe bọ̀ yìí ọmọ tẹ́ àwọn lọ́rùn kó sì máa bá lọ títí di twenty twenty seven ní obama láì fi rárá pínrìn wọ́n pé eléyìí ó ní wọ́n fi orí oko sọ ọ̀ọ́dúnrún lé lórí o níbi ìpàdé ọ̀hún eléyìí tí wọ́n pé wọ́n ṣe kódà gan pa wọ́n ní níbẹ̀ òun náà ni wọ́n tún fi fi ìdí ẹ̀ múlẹ̀ wípé akínbọ̀dé òun náà ni alága lágbègbè ọ̀hún lẹ́gbẹ́ òṣèlú apc bó ti ṣe ń jáde nínú ìròyìn yẹn bẹ́ẹ̀ náà là ń ju ìyẹn torí pé ó pọ̀ gbélé ń já ń bẹ̀ òun náà la já sí orí agbágbé o ẹ̀wá jẹ́ àtọ̀ ṣàṣà kájọ máa lè ṣó nínú ọ̀rọ̀ tí ó ń jáde o láti ẹnu ẹni tí í ṣe ọ̀jìnì akọ̀wé ni ògbóǹtagí àfi gègé dábìrà ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká wọn ní lánàá òde yìí wọlé ṣóyínká mọ̀ tí náà ọ̀rọ̀ ń bẹ̀ ó sì gbé ọ̀rọ̀ jáde ó bo lójú tó léyìí tó fi ń sọ wípé bí ìjọba eléyìí tí ààrẹ muhammadu buhari ń tukọ̀ rẹ̀ bí wọ́n ti ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáwé oríjì fún àwọn gómìnà méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn gómìnà joshua dariye ti plateau nígbà kan tóun ti èkejì rẹ̀ tí orúkọ tiẹ̀ tó ń jẹ́ jọ́lì ìyámẹ̀ tó ń jẹ́ gómìnà ìpínlẹ̀ taraba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ pé àwọn méjèèjì lórí pé ìlú owó ìlú ní pópó òun náà ni wọ́n fi sún wọn ọmọ ọ̀gẹ́rẹ́ rẹ̀ wípé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa wà ní àkóló ọba wọ́n ní ọ̀rọ̀ eléyìí tí Ṣóyínká fi léde yìí òun náà ń ló dáhùn papọ̀ pọ̀mọ́ ti ẹnì tí í ṣe Reverend Matthew Kuka lẹ́ni tó náà ti kọ́kọ́ kú ọ̀rọ̀ jáde lórí pé ìgbésẹ̀ ìjáwé oríjì èyí tí wọ́n gbé yìí kò dáa rárá ni o nínú iṣẹ́ tí kúkà fi léde fún ìkíni kú ọdún àjíǹde ìsítà ibẹ̀ gangan ló ti na ojú ọ̀rọ̀ náà síta ní ti ṣóyínká ṣóyínká ni àní-àní ò sí èyí tí ò sunwọ̀n ò sunwọ̀n èyí tí ò da kò da náà níjẹ́ ó ní pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí ìjọba gbé yìí o èyí gan kò ní jẹ́ kí ẹ̀rù kankan kó má ba àwọn gómìnà mọ́ láti ṣe mọ̀nàmọ̀nà pẹ̀lú owó òlù torí wọ́n máa wò pé ọpẹ́ ó yá ni báwọn bá tiẹ̀ tún kú ò ní ti pé ewé oríjì ó wà lórí àwọn ńgbà táwọn wà lórípò báwọn bá tún kú ò lórípò náà wọn ó tún jáwé oríjì fáwọn lóhunkóhun tí àwọn ò bá ṣe ìròyìn yẹn gùn ó kẹnu gan àmọ́ ní kẹ́hìndé kẹ́hìndé ẹ̀rẹ́ lójú ìwé kọkànlélọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ṣe Yorùbá bọ̀ wọ́n pé ìsọ̀rọ̀ ní ìgbèsì ìsúnkun símútẹ́rìhùn òun náà ní ìṣètè gangan iléeṣẹ́ ààrẹ ti fọ̀rọ̀ léde o eléyìí tí wọ́n fi ń dá bíṣọ̀bù ti dáọ́sìsì Sokoto lóhùn Matthew Hasan Kuka lánàá yìí níléeṣẹ́ ààrẹ fi ọ̀rọ̀ léde wọ́n ní arákùnrin èmi ló wá ń ṣe lọ́gbà àjàrà láti máa jíṣẹ́ gẹ́gẹ́ bí ẹnì tí í ṣe pàìtọ́ ọjọ́ bá mi. ẹ kú o. ọmọ mi ìyẹ̀rú òkín o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láìsí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yìí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì gògì mustif capsule. wọ́n ní oògùn e lura. kára yín wà ah ò ṣe orí rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbára àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbàntoko iléeṣẹ́ tèmítáyọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. Eh, ẹmu tó ṣẹlẹ̀ a lọ wá akọ màálù àbíwó gàgàrà méjì epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún apò gbẹ. ó tó. ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má jẹ́ kó lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices àbá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geos survey àti borehole gbígbẹ́ huge discount on drilling and geophysical survey onyx geo services ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six. 234 1993 0806 234 1993. Promo runs till end of April 2022. Onyx Geoservices. Water is life. Hello, Bayo. Ojú ọ̀nà márosẹ̀ yẹn ni mo wà báyìí. Níbẹ̀ lọkọ̀ mi dẹnu kọlẹ̀ sí. Kódà mi ò ní. Dákun ọ̀ lówó pé tó tó láti tẹ̀síwájú pẹ̀lú pé yìí. Rárá o, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kí ni ìdí? Ah, ìpè iṣẹ́ pàtàkì gan-an ni. Mo bá ti rìsáàjì ń gbà náà. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mi ò sí níbi tí mo ti lè rìsáàjì báyìí. Ọ̀ ṣe kúkú yáwó ìpè lẹ́ǹkan. Ẹ yáwó ìpè kẹ̀kẹ́ báwo. pẹ̀lú Glo borrow me credit o lè yáwó gbé kó o sì sọ padà lẹ́yìn náà bẹ́ẹ̀ ló rọrùn ìwọ sá ti pè star three two one ash kó o sì jẹ́ láṣẹ bẹ́ẹ̀. lóòótọ́ ó ti lọ wà jù. Glo ń dúró ti ni nígbà tó jà jùlọ ẹ̀hẹ́n báyọ̀ bí mo ṣe ń sọ lọ ọkọ̀ mi dẹnu kọlẹ̀ níbi. sọ̀rọ̀ báyìí sanwó lẹ́yìn náà pẹ̀lú Glo borrow me credit. Glo borrow ẹ káàbọ̀ padà ọjọ́ ti ń rebi àná òórùn tiẹ̀ ti ń rebi àti wọ̀ lórí ìròyìn etí ọba ńlẹ̀ fún ti àárọ̀ yìí. a jẹ́ pé ká máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ìròyìn pọ̀ ṣùgbọ́n. Ìbàdàn ní ìtẹ̀síwájú iṣẹ́ ìríjú wa títí gbà mí ìtàtúmọ̀ pàdé Waheed Akíntayọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà mo kí wa pé a kú tẹnu o ẹ̀mí ó rẹ̀ yín oṣù. Wíkẹ́ ni mo ti gbà yín lójò ẹ gbà mí lẹ́rùn ẹ fún mi ní tíkẹ́ẹ̀tì ó ń bẹ ní ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ọmọ yìí ni ọ̀rẹ́ yìí ni olólùfẹ́ yín tẹ fẹ́fẹ́ rè tó náà ọ̀fẹ́yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì MC Anson lọ́wọ́ lọ́mú wa tayọ̀tayọ̀ báyìí láti jọ. lọ fi pàdé ó dà. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta Fresh FM Abẹ́òkúta one oh Fresh FM 107.9 oh seven point nine oh Abẹ́òkúta. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi kú dédé àsìkò yìí orúkọ tèmi ni Ebenezer Ọdúnbàkú láti ilé iṣẹ́ Ebenezer Technical Company lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ibi tí ó ti mú wa bọ̀ ibi tí ó mú wa dé àti ibi tí ó mú wa lọ kì í ṣe mímọ̀ ṣe wa ṣùgbọ́n a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni ìlú abẹ́òkúta la wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló gbé wa gan wá dé ìlú abẹ́òkúta a fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ará abẹ́òkúta kẹ́ ẹ jẹ nínú àǹfààní tí àwọn èèyàn ti ń jẹ láti ẹ̀yìn wá nípa ìdánilẹ́kọ̀ọ́ bí a ṣe lè ṣe búrẹ́dì ní ọ̀nà ìgbàlódé tí owó rẹ̀ ò dẹ̀ gani lára ní kíchìnì tẹ wà yẹn ẹ lè ṣe búrẹ́dì yín bẹ̀ tí ẹ dẹ̀ máa tà síta fún gbogbo èèyàn tí ó dẹ̀ di owó fún yín nínú yàrá kékeré yẹn ẹ lè ṣe búrẹ́dì yín bẹ̀ ní ọ̀nà tí ẹ fẹ́ tí ẹ dẹ̀ máa gbé síta iṣẹ́ búrẹ́dì jẹ́ iṣẹ́ tí ò kùtà ó dẹ̀ jẹ́ ọ̀kan nínú iṣẹ́ ọ̀la gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí orílẹ̀-èdè wa ṣe rí ń sìn a nídìí iṣẹ́ tí ó máa pa owó wọlé fún wa ní ojoojúmọ́ ìdí nìyí tí a fi gbé ìdánilẹ́kọ̀ọ́ ìwà kákọ́yín bí a ti lè ṣe búrẹ́dì ní oríṣi ọ̀nà mẹ́wàá ìdánilẹ́kọ̀ọ́ yìí ó dúró lórí bí ẹ ti lè ṣe coconut bread date bread shamawa bread all butter bread tí a ń pè ní bread agége bí a ṣe lè ṣe fruit bread bí a ṣe lè ṣe sandin bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pastries ní oríṣiríṣi ọ̀nà báyìí la ṣe lè ṣe biscuit yogurt tí ó dẹ̀ máa mówó wọlé lójoojúmọ́ tí ẹ̀yin náà yóò dẹ̀ máa jẹ nínú àǹfààní náà ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé iṣẹ́ búrẹ́dì jẹ́ ọ̀kan nínú iṣẹ́ tí òkúta ó dẹ̀ jẹ́ ọ̀kan nínú iṣẹ́ ọlà ìdí nìyí tí a fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá láti lè jẹ nínú àǹfààní náà ní owó tí ò ni lára nínú kíchìnì yẹn ẹ lè bẹ̀rẹ̀ nínú yàrá kékeré yẹn ẹ lè bẹ̀rẹ̀ tí ni máa produce bread nínú ilé tẹ́ ẹ wò bí yá ó useless yẹn kò useless rárá ẹ lè bẹ̀rẹ̀ tí ni máa produce bread àwọn irinṣẹ́ ìgbàlódé dẹ̀ ti wà tó jẹ́ pé ẹ lè lò ó tí owó rẹ̀ ò dẹ̀ ga lára a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ tí ó bá wa da òwò pọ̀ tí wọ́n fún wa ní àǹfààní láti kó irinṣẹ́ yìí lẹ̀ fún àwọn tí ó bá wá fún ìdánilẹ́kọ̀ọ́ yìí láti máa san owó rẹ̀ díẹ̀díẹ̀ nígbà wo ni a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ní dédé aago mẹ́sàn-án di aago kan fún àwọn ogún ènìyàn tí ó bá kọ́kọ́ sanwó lónìí a fún wọn ní àǹfààní láti sanwó one thousand owó fọ́ọ̀mù lẹ́yìn náà tí wọ́n bá ń bọ̀ níjọ́ sátọ̀dẹ̀ wọ́n mú five thousand wọn dání lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání ní tó bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà níbo ni a ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Totoro post office Totoro jẹ́ ibi tí ó gbajúmọ̀ Totoro yẹn post stop ní post office lẹ́yìn post office yẹn gangan láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ẹ dẹ̀ lè pè wá sí orí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two zero nine zero two two nine three zero nine seven two fún ẹ̀yin ogún tí ó bá ní àǹfààní láti pè wá lẹ́yìn ètò yìí ẹ̀yin yẹn ni a fún láǹfààní láti san one one thousand a ó dẹ̀ fún yín ní sheet number yín lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání ní tó bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà ibi tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Tòtòrò Abẹ́òkúta lẹ́yìn post office ní Tòtòrò tẹ́yìn bá ṣàtidé post office ẹ lè pè wá sórí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two a máa retí yín. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ yìí. bẹ́ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọmọ ń bá yá ìjà Ṣàngó ló ní sáárá. ẹ̀ṣẹ̀ fẹ̀mí ẹni kan máa ló mi. fẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ o. orin ẹgbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh! ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bà ni. bẹ́ẹ̀ ni o. one oh seven point máa níyẹn yìí sí o. o. Fresh FM ló Hi, I'm Ozzy and I'm always tuned in to my favorite radio station. Fresh. Fresh. Fresh. Look what I brought for you.